إن الحمد لله نحمده ونستعينه ونستكثره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير العدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوكف الله سبحانه وتعالى أطر صلاة ونبو محمد صلى الله عليه وسلم لينا أي في في برا وصرا هنا نقبع خبر الثقة كنت ما خبر الثقة الخبر أو ناني information news يروم tí èèyàn kan bá mú wá fún wa nípa ìṣẹ̀lẹ̀ kan àbí nípa èèyàn kan eléyìí ni tí Lárúbáwá ń pè ní al-khabar àfikọ́ òun náà ni ẹni tí ó ṣe gbára lé àbí ìpìlẹ̀ ká ní ìgbára lé lẹ́wọ̀n a lò ó fún ẹni tí a fẹ́ gbára lé tó ṣe gbára lé tí àwọn àfa aládìsí tó máa lo gbólóhùn afikọ̀ ìtumọ̀ rẹ̀ náà ni aláàlú ọba àbùtì ẹni tí ó jẹ́ onídéédé tó ṣe pé nǹkan tí ó dẹ̀ fẹ́ gbà látọ̀dọ̀ àwọn èèyàn tó fẹ́ gbé wa ní information ó jẹ́ nǹkan tó ṣe wípé ó gbé bó ṣe yẹ kó gbé ìgbà tí ó dẹ̀ fẹ́ sọ fáwọn èèyàn náà ó sọ ọ́ bó ṣe yẹ kó sọ bó ṣe gbé náà ló ṣe gbé kalẹ̀ bó ṣe gbà á náà ló ṣe dèlívà rẹ̀ so kò fi kún bẹ́ẹ̀ ni kò yọ kúrò so eléyìí wọ́n ní bábìtì ni ó ní dọ́kítù kò má jẹ́ pé dọ́pù sọ́dọ̀rì àbí dọ́pù kìtàbà ọkọ̀ dọ́pù kìtàbà bóyá nǹkan tó gbé sórí àbí nǹkan tó kọ kalẹ̀ ni almuhim òun náà ni pé ó gbé information yẹn ìgbà tí ó dẹ̀ deliver rẹ̀ náà ó deliver rẹ̀ láì ṣe jàǹbá àbí ṣe àbòsí pẹ̀lú ẹ̀ sọ ẹni ẹ̀dẹ̀ ni ó jẹ́ aláàbù ẹni tó jẹ́ òní déédéé that is kò ń ṣèyàn tí àwọn ọ̀rẹ́ pálapàla irọ́ pípa bákan náà àwọn ìwà ẹ̀ṣẹ̀ tó jẹ́ nǹkan tó ṣe pé okùn ọwọ́ rẹ̀ so eléyìí wọn máa pè ní àfikọ́ bó ti ẹ̀jẹ̀ pé lọ́dọ̀ àwọn afáàládì ìṣègbólóhùn síkọ̀ wọn lò ó láti lè fi tọ́ka sí ẹni tí bójú ní déédéé nígbà míì so ṣùgbọ́n èyí tó pọ̀ jù òun náà ni kó kọ̀m̀báìnì méjèèjì òun ni kó kọ̀m̀báìnì méjèèjì náà kí ni nǹkan tí a fẹ́ fi yẹ eléyìí wò bó ti ẹ̀jẹ̀ bá ti sọ̀rọ̀ sẹ́yìn nípa rẹ̀ ọ̀nà ni pé a ṣẹlẹ̀ nígbà míì láàrin àwọn àfáà síra wọn kí afá kó sọ̀rọ̀ nípa afá kejì àbí nípa ẹlòmíì náà ní ọ̀rọ̀ tó ṣe pé ní tó sọ yẹn nǹkan yẹn lè máa tru àbí kó ṣe pé ó tru ṣùgbọ́n àwọn àfikún wà ń bẹ látara pé àwọn èèyàn kan gbé wá fún àwọn tó dẹ̀ gbé wá fún yìí lọ́dọ̀ àfáà yìí ó kà wọ́n kún àfikàtì àwọn tí yẹn lè gba ọ̀rọ̀ tán bá sọ so òun ó mọ ohun tó sọ lórí ẹ̀ torí pé àwọn tó gbé information yìí wá fún un àwọn tí ó wà reliable tó wà trustworthy ni wọ́n ṣùgbọ́n gbà míì àfáà mi ó wò pé nǹkan yẹn ò correct nǹkan gbé wá fún yẹn ò correct ó yẹ kẹ́ ẹ ṣe tàfábùtù kẹ́ ẹ confam nǹkan tó sọ fún yìí torí pé báyìí báyìí báyìí ní nǹkan tí mo sọ kò ń ṣe bọ́n ṣe gbé wá fún yín ó yẹ kẹrin confam so lẹ́yìn ó di nǹkan tó ṣe wípé ó di iṣu láàrin àwọn àfa mi pàtàkì lọ́wọ́ àwọn àfa sàlàfì yìí ó ní ká sáìdì kan nínú àwọn sàlàfì yìí ó ní tó ṣe pé wọ́n ti wọra wọn tẹ́lẹ̀ kan ti ń bára wọn ṣe ṣùgbọ́n látara àyà tí àwọn kan kọ sáwọn kan nínú àwọn táwọn kan rí pé eléyìí ó ti di oníbídíà àbí kò gbádùn táwọn eléyìí wò pé àánú ọ̀rọ̀ yẹn ò tí ì le tó báyẹn so eléyìí di nǹkan tó ṣe pé àwọn rí pé kí àwọn èèyàn kan máa nàkọ́lá àwọn akhbar nípa eléyìí wá sọ́dọ̀ eléyìí so látara eléyìí ó fi dájọ́ lórí eléyìí àbí káwọn kan kọ nǹkan against eléyìí eléyìí ó rí nǹkan tán kọ gẹ́gẹ́ bíi nǹkan tó jẹ́ òótọ́ torí pé àwọn tí wọ́n kọ́ tán lè gbé wá àwọn ṣèkọ́ọ̀tì ni ṣùgbọ́n ẹnì kejì á ní nǹkan tí wọ́n sọ nípa mi àbí nǹkan tán sọ nípa ẹlòmíì náà tẹ dájọ́ lé lórí àwọn nǹkan yẹn ò kọ̀rẹ́tì so yajibu alaykum an tatasabbatu ó yẹ kẹ́ kọ̀nfàmù nǹkan yìí so ṣùgbọ́n eléyìí á sọ yí pé no tasabutu yìí tasabutu tó ṣe pé ó fẹ́ fi gbódòdó dànù ní nǹkan kàmára wọn so eléyìí di issue tó ṣe pé àwọn míì náà torí bọ̀ ọ́ sáàrin àwọn àfa àmọ́ra wọn tó ṣe pé ó fi wá di yánpọnyánrin kọ́lọ́wọ́n bá kí ó sọ lámà ẹnìkọ̀ọ̀kan wa kí ó ṣe ọ̀rọ̀ wa ní ọkàn lórí òdodo. so àmàmà ka ọ̀rọ̀ tí ìkan lára àwọn àfa àgbà ọ̀hún náà ni. آه، شيخ ربيع المدخلي حفظه الله تعالى في وصلوا لي رؤي سوني بايشيلتي يعني أشيلي شيخ ربيع حفظه الله تعالى انه آه، رد الشبهات المائعين وضب عن السلفيين من idahun si ibeere ẹlẹkẹfà فتي ó níbèrè bèrè pé alyazamu rajula an yaqbala naqla thiqati wa hukmuhu am naqla faqat ṣé ọ̀ranyàn ni kí èèyàn gba information tí ẹni tó jẹ́ síkọ̀ tí ó bá gbé wá bá ní wa hukmuhu àti ìdájọ́ ẹni tí a mọ̀ sí síkọ̀ tí ó bá ṣe lórí àwọn èèyàn am naqala ufaqat àbí nǹkan tó gbé wá nìkan ní information ní kágbà tó jọ ọ̀ràn yẹn láti gbà so sheikh rabi fafudallahu ta'ala wa baraka fi umri wọn fèsì wọn ní kábàrù síkọ information tí ẹni tó wà trustworthy tó wà reliable tí ó bá mú wá fún wa al-aslu fi al-qabul ni pé kí a gbà illa idha khalafa al-udul àti tó wá ṣe yí pé nǹkan tó sọ ó takun tí àwọn udul tí wọ́n dúró lé lórí àwọn wo ni al-udul a ní àwọn tó ṣe pé àwọn náà ni wọ́n ń ṣe ní pátípátí wọ́n jẹ́ ni tí àwọn dúró dáadáa tẹ́sí wọ́n yanjú tí àwọn náà dẹ̀ jẹ́ fìkọ́ọ̀tù náà كما في الرواية الشاذة كجدي أشم بين برواية شاذة كل أنتني رواية شاذة أتي الرواية المحفوظة الرواية الشاذة أولاني إذباوا تي èèyàn kan باوة، gbà wá nínú àwọn ọmọ kéwú tó ṣe rí pé nǹkan tó gbà wá yẹn ni ó yàtọ̀ sí nǹkan tí àwọn ọmọ kéwu àfáà ìyókù tí wọ́n gbà wá látọ̀dọ̀ àfáà wọn tí ẹnìkan ló dá yàtọ̀ bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n gbà yìí tó yàtọ̀ sí ti tiẹ̀ àwọn náà ni wọ́n jẹ́ òdúròlù wọ́n jẹ́ fikọ́ọ̀tù lọ́dọ̀ àfáà wọn so nínú situation báyìí àwọn àfá aládìsí wọn máa gbọ́lá fún ìwáyà tó ṣe wípé òun ni àwọn tán gbà wá pọ̀ jù torí wípé information tí èèyàn márùn-ún mẹ́fà mú wá yóò tẹ̀wọ̀n ju information tí èèyàn kan mú wá lọ tó ṣe pé gbogbo náà nìyí wọn jọ wà ní level kan náà àbí level wọn súnmọ́ra wọn níbi adopt they are stopped so eléyìí wọn agbọ́lá fún yìí tí ọgọ́rọ̀ àwọn èèyàn gbà wá ju tí èèyàn kan gbà wá lọ so èyí tí ọgọ́rọ̀ gbà wá yẹn lápèjúwe wọn á pè ní àríwáyà al-mahfuza èyí tí èèyàn kan gbà wá yẹn wọn á pè ní àríwáyà ṣáàbà tó ń bójẹ́ pẹ́ni tó gbà wá síkọ̀ ní ẹnìyẹn wọn àmọ́ tí onípàtìpàtì ẹni tó ṣe pẹ́sìn rẹ̀ yanjú ni bákan náà ẹni tó ṣe pé ó ní dọ́pítù ni ṣùgbọ́n gẹ́gẹ́ bíi tọ̀bí ọmọ ènìyàn a lè ṣe ká má ṣe mistake ni bẹ́ẹ̀ ni àwọn àdínì náà lè wá tó lè mú wa má lè get information bó ṣe yẹ ká get yẹ àbá get yẹ bó ṣe yẹ ká get yẹ bẹ̀rẹ̀ nígbà tá a fẹ́ deliver information yẹn fún àwọn ẹlòmíì ààrí gbé kalẹ̀ bí ó ṣe yẹ ká gbé kalẹ̀. في رواية يواتي نشافة وأما الأصل فيه القبول أي تجاء إكله نبعونان القبول ونكبة فلا يجوز تكذيب المسلم كتوكة المسلمين لقره ورد ما عنده من الحق ودودتون بلدو يكبادن وإذا ما سلكنا هذا المنهج tá a bá tẹ̀lé ìlànà ká máa pe mùsùlùmí ló purọ́ ká máa gbá tó ń bẹ lọ́dọ̀ ẹ̀dá lódodo abtolna kafiran min sharaa'il islam àmọ́ yóò fi ẹ̀sìn là á bàjẹ́ látàrí eléyìí sheikh rabin tẹ̀síwájú wọn ni walau jalasa rajulun yu'allimuni al-kitabi wa sunnah tọkùnrin kan wá jòkó tó ń kọ́ mi ní al-kitabi wa ọkùnrin yìí tó ń kọ́ mi ní alkitabu wa sunna yìí ó wá sọ fún mi wípé law qala li qala rasulullahi sallallahu alaihi wasallam fi sahih bukhari kaza ó wá ní ànábì sallallahu alaihi wasallam sọ gẹ́gẹ́ ṣe ń bẹnu sahih bukhari ó sọ báyìí báyìí ukazibuhu wọ́n ní ṣe màá sọ pé irọ́ ń pa ni láà lámà yakulu li fulanu mubtadi' wọ́n ní tó wá sọ wípé èèyàn kan mubtadi' ni أقول الله شما صدق الله هذا المذهب الذي يسمونه بالتثبت مذهب تاون يجبك لتان بني تثبت that is ka confirm ka verify shan ya son toto abiyo so mazhabin kazi wani mazhabi ironi التثبت الذي لا يريد الأصول للحق للحقيقة wọ́n ní verification àbí confirmation tó ṣe pé kò gbà lérò pẹ̀lú ẹ̀ láti débi òdodo kò gbà lérò pẹ̀lú ẹ̀ láti débi òdodo láti ara ìsìn òdodo wa innama yuridu raddal haq ní tó gbà lérò pẹ̀lú tàṣàbùtù yẹn ni pé òdodo ó fẹ́ gba àdànù ni ó kàn pariwo tàṣàbùtù tàṣàbùtù ni fayaruddul haqqa wala yatasabbat òdodo yóò gba àdànù ولا يتثبت كوجب ما قل لكم فهمه فيتخذ فيتخذ هذه حجة يوافي لي شيري وليس مما يتثبت كسلارا ودوش كنت تثبتوني ليسل الحق لا تلفذيب يدلو والحقيقة وإنما ليرد الحق لا تلفذيب يدلو ولهذا نراهم يردون أخبارا متواترة torí àárì tí wọ́n mọ̀ gbá àwọn information tó ṣe wípé mutawatira tó wá lọ́lọ́kan òjọ̀ kan min ulama'i ajilla látọ̀dọ̀ àwọn afánláńlá tó ṣe wípé tó takọ̀ fatuwa mu ahkamu akhbaruhum wọ́n gba fatwa àwọn ìdájọ́ wọn information pẹ̀lú dunaha wọ́n dànù bi hadha al-mi'wal pẹ̀lú mi'wal yìí òun náà ni irinṣẹ́ tí ọmọ fi ń fọ́ àpàtà alẹ́bí lọ́hírùhù mẹ́wàlú ìsìláàmì ló ṣe pé ta bá ní ká wo mẹ́wàlú ìsìláàmì là á pè wọ̀wọ̀ mẹ́wàlú àdàmú mẹ́wàlú ṣàìtàní ṣùgbọ́n mẹ́wàlú tí ó jẹ́ àdàmú ni tó fi ń wó nǹkan tó dáa kò ń ṣe tó fi ń wó nǹkan tí ó dáa mẹ́wàlú ṣàìtàní ni mẹ́wàlú ṣàìtàní ni eléyìí jẹ́ ọ̀rọ̀ Sheikh Rabi hafizahullahu ta'ala tá a bá wò á rí i pé ọ̀rọ̀ tasabut Sheikh Rabi wọ́n gbá a dànù kò ń ṣe torí páwọn náà níbi ilé ìwònú tasabut kọ́ ṣùgbọ́n wọ́n rí páwọn tí wọ́n ń pariwo tasabut tasabut yìí gẹ́gẹ́ báwọn ṣe rí pé láti gbọ́ òdodo dànù ni òun ni wọ́n fi ń ṣe eléyìí so ọ̀rọ̀ yìí dẹ̀ ni wọ́n fi ń báwí àwọn èèyàn bíi Ali Hassan Al-Halabi rahimahullahu ta'ala tó ṣe rí pé àwọn ń sọ fún Sheikh Rabi nípa pé àwọn information míì táwọn èèyàn ń gbé wá bá yín nípa àwọn àbí nípa àwọn àfáàmì náà tó jẹ́ àwọn àfọ oníṣun náà ni kò bá dáa kẹ́ṣe tàṣàbùtù ni kó tó di pé ẹ̀ ń ṣe à lé àwọn nǹkan wọ̀nyẹn so eléyìí jẹ́ nǹkan tí sheikh rabi hafidhahullahu ta'ala tí wọ́n sọ nípa ọ̀rọ̀ náà ẹ jẹ́ ká tún gbọ́ nǹkan tí sheikh ali hasan alhalabi rahimahullahu ta'ala tí àwọn náà sọ nípa ọ̀rọ̀ khabaru siqa pàtàkì jùlọ ziyadatu siqa. ẹ̀gbà wá tí síkọ̀ọ̀kan bá gbà wá tó ṣe pé ó lékún àwọn tó jẹ́ síkọ̀ọ̀tì yòókù ẹ̀gbà wá tí síkọ̀ọ̀kan gbà wá ṣùgbọ́n ẹ̀gbà wá ti tẹ̀ ó lékún ní àlékún lórí nǹkan tí àwọn síkọ̀ọ̀tì yòókù gbà wá bó ni a ṣe gbà lò. يقول زيادة الثقة هل تقبل مطلقا أم ينظر في القرائن؟ الحقيقة أن الناظر في زيادة ثقة في كتب الحديث الصحيحة يراها أصلا فالأصل قبول زيادة الثقة لكن قد يتخلف هذا الأصل لقرائن نتكلم عن الزيادة التي يزيدها الثقة الأصل قبولها أما أن نقول الأصل التوقف هذا غير صحيح الأصل القبول وقد نتوقف نعم في a قوانك تشيك علي حسن الحلبي ali nípa ọ̀rọ̀ ziyadatu siqa yìí a rí pàwọn náà sọ pé al-aslu fi qabulu ziyadatu siqa al-aslu ìpìlẹ̀ òun náà ni qabulu ziyadatu siqa òun náà ni ká gba ìǹtí siqa bá mú wá that is information tí siqa tún mú wá tó jẹ́ àlékún lórí tí àwọn siqa ti yòókù mú wá ike al-aslu fiha qabulu hadhihi ziyada ìyẹn gẹ́gẹ́ nípìnlẹ̀ so wọ́n ní kò kọ̀rẹ́kì ká sọ pé al-aslu fiha at-tawaqquf ipe ìpìlẹ̀ ní ká kóra dúró náà so tó túmọ̀ sí pé sheikh ali hasan al-halabi àwọn náà gba kíni wọ́n gba kábọ̀rù síkọ̀ kódà ziyadatu síkọ̀ gan wọ́n tún gba ipe aslu rẹ̀ ní pé kíni ó ní qabuluha ìpìlẹ̀ nìyẹn ṣùgbọ́n ó lè jẹ́ pé kíni nǹkan kan ní ó ṣẹlẹ̀ tí ò ní jẹ́ kí a gbà so ṣùgbọ́n kí n sọ pé àlà aṣlú fìdí adá ti fi kọ ní tàwa kú wọn ló kó correct ṣùgbọ́n nǹkan tó lè jẹ́ kí kọ̀búlù ẹ̀ ní kó ní takhallufu ni so òun náà ni àwọn kàráìnù ní ó lè kàsábà bí ká máa gbà nígbà míì so ẹni tó sọ pé kàṣẹ tàṣà bùtù a rí wípé ọ̀rọ̀ wọn ò tí ìtakora wọn náà ọ̀rọ̀ wọn ìtakora wọn so káwọn nǹkan tí sheikh ali hasan al sọ nípa ilé yìí sọ then ẹ jẹ́ káwọn nǹkan tí sheikh salih bin usaimin rahimahullahu ta'ala tí àwọn náà tún sọ lórí ọ̀rọ̀ yìí sheikh salih bin usaimin rahimahullahu ta'ala wọ́n sọ nínú liqa'at bab al-maftuh number one eighty two ẹni béèrè béèrè oníbàdù duwat tẹ́hìmù dáìyẹ̀tẹ̀ àkàr ìkànnà olùpèpè ó lè àlẹ́jì olùpèpè ní fàìdàkìlẹ̀ aláwòfin zalik tama bẹ́ẹ̀ lọ rẹ̀ ń pa pé ilé ìtòsọ̀ ìbò ló ṣe jẹ́ qala haddathana rajulun ma'rufun bi ilmihi wa adli yóò ní ẹni tí ó sọ ilé ìfúnmi ni èèyàn kan tó ṣe wípé a mọ̀ pẹ̀lú ìmọ̀ rẹ̀ àti déédéé rẹ̀ fàìdàkúta tó wá sọ fún pété sábàt kọ̀nfàmù tó ń sọ yìí kọ́l èsì tí ó fọ́ ni pé àtàsábùt fíìmà ìdàkánà náàkìl fásikàn níta máa fi ń kọ̀nfàmù nǹkan òun ni kó ṣe fẹ́ni tó bá gbé wá fún wa kó jẹ́ fásik kó jẹ́ pòkí èèyàn fọmọrá ikùn fi àdá kí lè lè sọ lórí eléyìí aljawab isi àtàsáhì níta nìyẹn sọ wípé níta máa fi ń kọ̀nfàmù nípa information tí ẹni tí a mọ̀ pẹ̀lú mọ̀ rẹ̀ àti déédéé rẹ̀ bá sọ fún wa so pé kò ní ìdíkà là ń ṣe tàfà bùtù àfi tó bá yẹ pé nìyẹn bá jẹ́ fásikù ló kù wọ́n ní kàlámù sahih min haythu tàbá ní ká wò ní on the surface annahu idha akhbaraka rajulun thiqa ipe téèyàn kan tó jẹ́ thiqa tó jẹ́ adlun dọ́bìtì onídéédéé ni kò ṣe ń ta mọ̀ ní onípàlàpàlà ó dẹ̀ jẹ́ síkọ̀ ó jẹ́ rubbish ẹni tó ṣe pé ní tó bá gbé ní information yóò deliver rẹ̀ bó ṣe gbé náà ni fala haja tẹ̀lé tasabuti ó ní ìdí kálá fẹ́ ṣe tasabuti yànnà Allah ta'ala yànnà Allah qala torí pé ọlọ́run bá sọ pé yá ayọ̀ ẹ̀dínà àmọ́nú in ja'akum fasiqun binaba'in fatabayyanu ipe ẹ̀yin olùgbàgbọ́ òdodo tí òkè yẹn kan bá mú information kan ba bá yín fatabayyanu ẹ verify lakin qad yakunu al-insanu siqatan wọ́n ní ṣùgbọ́n o èèyàn lè jẹ́ síkọ̀ kó jẹ́ abdul david oní déédé ni ẹni téèyàn ọmọ pálapàla pẹ̀lú ẹ̀rí ẹni tó ṣe pé ó mọ ní pé information ní gbígbé tó bá a mú yóò dẹ̀ dìbò rẹ̀ bó ṣe bá a ṣùgbọ́n wàlákin láwù hàwà ìfẹ́ inú lè gbé ńgbà ní gẹ́gẹ́ bí ìjọmọ ènìyàn gẹ́gẹ́ bí ìjọmọ ènìyàn fatẹ́dọ̀rọ̀ fòsíkọ̀ min àríyí ànáhìyà ìjẹ́ síkọ̀ rẹ̀ yóò wá dé nǹkan tí ó lẹ láti agbègbè yìí so tó túmọ̀ sí pé tàfábùtù ó máa ń ó lè necessary nígbà míì nípa information tí èèyàn bá mú wa fún wa bákan náà Sheikh Ibn Uthaymin rahimahullahu ta'ala wọ́n tún sọ ní ààyè mìíràn nínú liqa'at bab al-maftuh eléyìí jẹ́ nọ́mbà 207 oníbèrè bèrè pé dáma yá ti ahadun bí khabarin lì tí yàn ká bá mú information kan wá fún mi wa qultu la mo wá sọ pé la budda an natasabbata a ní láti confirm nǹkan yìí لأن الله سبحانه وتعالى يقول يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا تريك الله سبحانه وتعالى سو بلو يبين يلقبو تي فاسق وكين يكبام information كوافن فتبينوا a confirm فيقول هل أنا فاسق أن يواصل بشيء وكم فاسق أو تعتقد أني فاسق ṣé n tó ní lọ́kàn ni pé tó di ọkàn ni pé fásik ni famara yìí kún fi àdá kí ni nǹkan tí ẹ rí sí ilé aljawab ṣé kì ní atasabut ìkọ̀nfàmù nǹkan yàtàjù ìsánu ilé yìí nìjí àtẹ́yìn ìyá lè ní ìdí ẹ̀ ní ọ̀nà méjì ó ní al'ula alákọ̀ọ́kọ́ nìjí àti amánà nípa amánà ìpín kí yẹn deliver nǹkan kó gbé bó ṣe kó gbé kó deliver bó ṣe kó deliver wàhálà wọlé rẹ̀ àní qawluhu ta'ala ntí ọlọ́run ọba tó gbà lérò pẹ̀lú gbólóhùn rẹ̀ ní ja'akum fasiqun ya'anna al-fasiqa laysa bi amin torí pé ẹni tó jẹ́ fásitì ṣe ń ta lè fọkàn tán kò ṣe ni tí ó gbé nǹkan bí wọ́n ṣe sọ tí ó dẹ̀ deliver rẹ̀ wọ́n ṣe sọ afáàníyà ẹlẹ́ẹ̀kejì nìjíríà ti kún wà tọ́ba nígbà ní agbègbè bóun nìkan ẹ̀ ṣe lágbára sí wọ̀wọ́ kúwọ́ tó hìbì òun náà ni agbára àti àǹkàtà láti yàn wá àdá láti lè gba information téèyàn fi àdá téèyàn bá lẹ́nu dìdíbà rẹ̀ náà min haifu sura wala ajala tọ́ba ní ká wo bóòlù yẹn lè sì sáré àǹkàn gbàǹkan dìdíbà rẹ̀ bẹ́ẹ̀ nípa bí yẹn ṣe yára ṣe fàánà ìdá kùlùtù tí máa sọ yìí pé sàtàfàbàt màá confam láàkúlì náka fásik ní sọ pé fásik ni anta indi ablu onídéédé ni ọlọ́dọ̀ mi lakin kọ̀tẹ́fù àmà ṣáàríà kìláàfàmà yúrọ̀ ọ̀dùbí o lè gbọ́ aṣòfin àbí kó gbófin ẹ̀sìn yìí ní nǹkan tó yàtọ̀ sí nǹkan tí wọ́n gbàdúrà pẹ̀lú ẹ̀ wọ́kọ́ tó ta á jẹ́ gbà míì o lè kanjú ọ̀kọ̀tà ń sa o lè gbàgbé odi mẹ́ta o lè gbọ́ ọyé ní nǹkan tó máa yàtọ̀ sí nǹkan tí ṣẹ̀ríà gangan sọ ìkànnì yẹn ìkejì ni pé o lè kanjú ìkẹta o ní pé ọ̀kọ̀tà ń o lè gbàgbé falayambagile insan ìdá àkùbára òṣàkùsùn wọn ní kò dáa fún èèyàn kan ìdá àkùbára òṣàkùsùn téèyàn kan bá fi lè fún ní information ẹni ẹ̀rẹ̀ ní zọ́hìrù àdáàlà ẹni tá a rí pé kò ń ṣe yàn pátipàti ni àyẹ̀ kara àyà kó wá ka àyà yẹn fún láyà jùzù ni ò tọ́ ìyáná ìgbà kọ́ra àhà ìndẹ́mà ìkùbẹ̀rùhù tí ó wá fi lè ka àyà yẹn gbà tẹ́ni yẹn fún ní information yàní ànàrọ́ di fásik ìtumọ̀ ẹni kó ń pẹ̀lú ẹni fásik wàá bá láyà jùzù lè ò tọ́ láàkì takùn ṣùgbọ́n o lè sọ pé anal an sẹ́mẹ́rìtì sami'tu ma taqul mo ti gbọ́ nǹkan tó sọ wa sa'abhath al-mawdu' màá ṣe kíni màá ṣe investigation ṣe bath to research nípa mawdu' yẹn idha kana fi shak tẹ́ni ẹ bá wà in doubt so ní sìkà sọ pé at-tashkik fi khabari siqa aw akhbari siqat ipe yẹn ká ti doubt sí bí nǹkan information àwọn siqat bá sọ so yẹn lè ní ṣàkóńpa nǹkan kò túbọ̀ sí pé ṣe ti àmọ́ ẹni yẹn ṣùgbọ́n ìgbà míì ìkéyàn fi nígbà níta ṣé kí ní ìtúnṣà ṣe eléyìí àwọn ìṣẹ̀lẹ̀ ń gbà mí tó ṣe wípé èèyàn á wò pé ṣé kí ní ìtú èèyàn rẹ̀ wọ́n máa kọ̀nfàmù ni ọkàn ò balẹ̀ lórí nǹkan yìí so torí náà alára ẹ̀sùn tí sheik rabi al-madkhali hafizahullahu ta'ala tó fi kan sheik ali hasan rahimahullahu ta'ala ò ní pé يشكك في أخبار الثقات àwọn information tí àwọn sikọt tó máa mú wá ó ń cast doubt sí bí àwọn nǹkan wọ̀nyẹn so torí pé ọkàn tí ò balẹ̀ lórí àwọn nǹkan tí wọ́n mú wá àwọn gbà wípé àwọn nǹkan míì tí àwọn míì náà kọ́là lọ sọ́dọ̀ ṣe kàn bí nípa àwọn àbí nípa àwọn àfáà míì tí wọ́n kà fún sàlàfíìn àwọn nǹkan yóò correct àwọn nǹkan yóò correct so tó wo ah, ọ̀rọ̀ sheik ah, alabi rahimahullahu ta'ala àwọn náà gbà pé al-aslu fi khabari thiqa òun náà ni al-qabul kò ṣe tawakuf ṣùgbọ́n àwọn kankan lè wà ní qara'in tó ṣe pé kò ní jẹ́ kí n gbà eléyìí náà ni nǹkan tí ṣé kí mo lò fèmí náà sọ pé àwọn kan ní ilé wà tí ò ní jẹ́ kí n gbà nígbà mi tí ó yẹ kí n náà ṣe tẹ̀sán bùtù nípa nǹkan ẹ̀ ṣó tó àbí òtúrú ni ó lè jẹ́ hawa má ṣe sọ níbi títí question àkọ́kọ́ ni ó lè jẹ́ pé ńgbà míì ẹni yẹn látara suratul níbi ìjábà lápèjúwe ó lè ṣe mistake látara nìsíyàn ó lè ṣe mistake so ó lè gbọ́ nǹkan yẹn sí nǹkan míì so tasabut في الأحكام تتثبت في الأخبار بأميني so eléyìí ó lè jẹ́ nǹkan tó ṣe pé pípé necessity pípé fún so kò yẹ kí kíní jẹ́ iṣu rárá láàrin àwọn àfáwọn yìí ṣùgbọ́n látara máṣejọ wọra tẹ́lẹ̀ eléyìí jẹ́ kí nǹkan yìí tún gbóná ókè ó gba nǹkan tí mo sọ ń pa lágbájá ìwọ náà báyìí ni ẹ nǹkan nǹkan mọ́ra wọn eléyìí gbóná ó jẹ́ kó gbóná láàrin wọn ni so nísìnyí ṣe alábí mi kò yẹ kó ń gbá kábàrò sí dànù torí pé wọ́n ziyara tó sí òun ni ta gbọ́ ọ̀rọ̀ wọn tán nípa èyí so so ló fi jọ pé nǹkan yìí pàtàkì náà ká verify nǹkan kò ń ṣe nǹkan tó jẹ́ tuntun Sheikh Ibn Uthaymin rahimahullahu ta'ala àwọn náà sọ̀rọ̀ nípa nǹkan yìí gẹ́gẹ́ bá ṣe kà sẹ́yìn ni tààtùn ká fúnra wa nínú ọ̀rọ̀ pàtàkì lọ́ngbà tó ń ṣe tafsir títí Suratul Hujurat so Sheikh Ibn Uthaymin آه، رحمه الله تعالى وني وفي هذه الآية نبي آية أكاي دليل على أنه يجب على الإنسان أن يتثبت إكو فيريفاي فيما ينقل من الأخبار نكما وانكتون بين information àbí ni ka fi máa yún kọ́lùmù akhbar nípa nǹkan táwọn èèyàn ń gbé nípa information bọ́lá sí ìyẹn máa hawa wọ̀tà àṣù pàtàkì jùlọ tábà wo ìfẹ́ inú àti tààṣùbù tí ó ń ṣẹlẹ̀ ìgbárata fún èèyàn kan àbí ìgbárata against èèyàn kan fàyídà jẹ́ àkà kábàrú an shakhsin tí information kan bá wá bẹ́ látọ̀dọ̀ èèyàn kan nípa èèyàn kan wa anta lam tafik bi qawli al-mukhbir o wá gba o ní trust nínú information tí ẹni tó fún ẹni information yẹn tó sọ fàyẹ́jìbù àǹtẹ̀tẹ̀sẹ̀ bàtà ọ̀ràn yẹn ní kó verify wàhálà tẹ̀tẹ̀ sọ̀rọ̀ àfihàn bákan náà ipe kó mayara mayara ṣèdájọ́ lè anaka rúbà máa tẹ̀tẹ̀ sọ̀rọ̀ ó ṣeṣe kó yára wàtẹ́bìnrin àlàáda alhabar kazi tó ṣe pé ó wà gbé ìdájọ́ lórí information ọ̀rọ̀ yìí fatandam fi ma ba'd ó padà wá kábàámà létà omi sánmà jẹ́ àtàzírù mí nàá mímà torí ẹ̀ ní ìṣọ́nilára ló fi wá nípa ìtànkì ní ànàmímà wàyẹ nọ́kùlù kẹlẹ́mì náà sì bá ọ̀bẹ yìí nílà bá ọ̀bẹ nílì sàdìbẹ̀ ìnáhùn òun náà ni ká gbé ọ̀rọ̀ èèyàn kan lọ sọ́dọ̀ ẹlòmíì láti lè fi dàárín wọn rú حتى قال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة قتات تجو لفوفو كني والجنة لن يشكر ابن أثيمين رحمه الله تعالى وصر قارا نمام ديه سو لن يلي àgbà علي أرنيه سو yẹn so ṣégun wọ́n tẹ̀síwájú wọ́n hadha an-naw' wọ́n ní irú eléyìí náà ni ma yunsab ila ba'd al-ulama min al-fatawa àwọn nǹkan mí tí wọ́n fi ń tì sí àwọn afá mi min al-fatawa inú àwọn ọ̀rọ̀ ẹ̀sìn allati lam yatakallam bi itlaqan táfàáyìn ò tiẹ̀ sọ rárá wọ́n dẹ̀ lọ́ afábá ìṣe fatuwa báyìí aw fẹ̀yìnà báàbọ̀ náà àwọn míì láti zẹlò míì kọ̀dí yẹ fàmìlà alim kẹlìmọ̀tàn aláàgẹ́rì mọ̀rọ́dì alim bí ha ó lè gbọ́rọ̀ àfáàyè sí nǹkan ní yàtọ̀ sí táfà agbálérò pẹ̀lú ẹ̀ yàtọ̀ sí tí àfà agbálérò pẹ̀lú ẹ̀ wọ̀kọ̀dí yẹ sálùlà alima سؤالا يتصوره العالم على غير ما في نفس هذا السائل ẹlòmíì lè béèrè béèrè lọ́wọ́ onímọ̀ tó ṣe pé oníwọ̀n yìí bí fọ́tò ìbéèrè yìí ó ṣe wà ní ọkàn onímọ̀ yẹn á yàtọ̀ sí nǹkan tó ń bẹ ní ọkàn ẹni tó béèrè fún mọ yòjúbọ àlàáfẹ́gbọ́n fáyínà onímọ̀ ó dáhùn ìbéèrè yẹn ní ní dèdè tó ń gbọ́ yé fún mọ yá ti adarajù oníbéèrè òun bá gbé ọ̀rọ̀ onímọ̀ yẹn wà yá ń ṣòro adal kọ́wé lẹ́dẹ̀lẹ́ sọ̀bì sáyé yóò wá mú èsì tó nímọ̀ yẹn fọ́ yóò gbé lórí tó ń gbà lérò tó ṣe pé kò rẹ̀ ṣe ti onímọ̀ tó gbà lérò nìyẹn àmọ́ iye wí tó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wọ́n lè ní Sheikh Fauzan wọ́n bá lágbájá wí Sheikh Fauzan wọ́n ṣe rọ́dùn fún lágbájá ṣùgbọ́n tí yẹn bá wo ni kò síbi tí Sheikh Fauzan ti dárúkọ ẹnìyẹn bẹ́ẹ̀ oníbèrè béèrè béèrè lọ́wọ́n láì dárúkọ anybody àwọn dẹ̀ fèsì lé lórí pé bó ṣe kókè Sheikh Fauzan mẹ́ni tí wọ́n ń béèrè látọjúwe nípa rẹ̀ yẹn aárú ẹnu ọkàn tí wọ́n tó ń jẹ́ pé àárín àwọn ìbéèrè tó bá béèrè tó bá dárúkọ àfáà tó wà involved àwọn àfáà yìí ni wọn kóra dúró tó bá mọ̀ wọ́n sáwọn àfáà tó dá ìyẹn oníkan sọ pé nǹkan yẹn ò correct lápèjúwe tó bá sọ bẹ́ẹ̀ tó bá ṣe pé nǹkan yẹn rí bẹ́ẹ̀ eléyìí ò correct wọ́n sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ká mú kan tó ṣe pé kò ń ṣe lágbájá ló gbà lérò ní àwọn lágbájá ń fún lágbájá ẹni tó wá gbọ́ yóò rò pé bó ṣe rí náà nìyẹn lágbájá yẹn ò gbalagbájá lé òun dáhùn ìbéèrè sí ẹni àmọ́ ìwàhálà táwọn aṣàbáàbò tán ti fi lé ìdálẹ́ láwọn ilẹ̀ lárúbá táwọn èèyàn nídẹ̀ gbé wá àwùjọ tiwa náà so irú yẹn nísìnyẹn ni àwọn sọ̀rọ̀ ń pa èèyàn nǹkan báyìí generally náà ti pé lágbájá ni wọ́n ń báwí kamin akwalin wa kamin akwalin nusibat ila ulama ajilla àmọ́ iye àwọn ọ̀rọ̀ tó ti fi sọ́rọ̀ àwọn àfa ńláńlá lam yakun la asl tí ò ní pìlẹ̀ lọ́dọ̀ wọn لهذا يجب التثبت فيما ينقل عن العلماء أو غير العلماء ترينا ọ̀ràn yẹn ni kí a verify ní nípa nǹkan tí wọ́n ń gbé káàkiri lọ́dọ̀ àwọn àfa àtàwọn tí ó kìí ṣàwọn àfa náà wàlá sí yàmà fi ààzà zaman fi ààzà zaman alẹ́bí kásùrọ̀t fi àhàwà pàtàkì jùlọ fi ààzà zaman alẹ́bí kásùrọ̀t fi àhàwà ní àsìkò tó ṣe pé ìfẹ́ nú pọ̀ eléyìí ó ní nǹkan bí ń ṣe eléyìí ló ti sáré gbé nǹkan ló ti rọ̀ kábẹ̀ mọ́ra wọn náà wọ́n ní tàfàbùt yajibu ọ̀ràn yẹn ni wọ́n ní lè ha àzàtúrí léyìí yajibu tàfàbùtù fima yunqalu عن العلماء أو غير العلماء ولا سيما في هذا الزمن الذي كثرت فيه الأهواء وكثر فيه التعصب وصار الناس كأنهم يمشون في عمى. So àsìkò tó ṣe pé ìmọ̀ gbarata fún yàn kan ìgbarata against yàn kan pọ̀ sọ́kò ṣe gbogbo tó bá gbọ́ náà látàfà ní àákàn gbà bẹ́ẹ̀ ni wọ́n sọ pé ẹni tó sọ fún ẹ fíkọ́ ni ẹni tó sọ eléyìí fíkọ́ ni torí ẹ̀ ó ti gbà á eléyìí ni yóò mú mi lọ síbi ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ nípa Sheikh Hamid Al-Fiqi awolfaki ta'ala àti sheikh hamid al-faqi wọ́n kúrò ní ìlú egypt lẹ́yìn tó fẹ́ lọ ṣe umra àbí hajj ní ilé ẹ̀kan ni so ìgbà tí wọ́n dé saudi ni wọ́n pàdé mufti nígbà yẹn tó ń ṣe sheikh muhammad bin ibrahim ali sheikh bákan náà wọ́n pàdé sheikh abdulaziz بن عبد الله بن باز رحمه الله تعالى نعم sheikh hamid al-faqih wọ́n nígbà tí àwọn dé ibẹ̀ táwọn pàdé mufti nígbà yẹn yẹn sheikh muhammad bin ibrahim ali sheikh ìpínlẹ̀ àgbà tábàwọn ṣe pàdé ara báyìí tí wọ́n kọ́kọ́ béèrè lọ́wọ́ àwọn ò ní pé ó ní nǹkan tí mo gbọ́ ń pa rẹ̀ bóòlù ṣe bóòlù ṣe rí ah, kíní igun tàyẹ gùn tàbá padà sínú ah, kíní tafsir wọn ni ààrẹ so bóò ni ibi mò ń gbọ́n pa rẹ bóò ni ó ṣe rí ni so kí ni nǹkan náà tí wọ́n gbọ́n pa wọn nǹkan tí ó fọ́ ní púpọ̀ ni náà káti ẹ̀ka ìtàn ẹ̀ náà. Sheikh Hamid al-Faqih rahimahullahu ta'ala wọ́n sọ nípa ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ láàrin àwọn àti àwọn àfá méjèèjì wọ́n ní àjíìbà àti nǹkan ìmọ̀ká tó ṣẹlẹ̀ تلك أني حين وصلت إلى مكة المكرمة في حجة الأخيرة ويبي إن كان من هناني بين باتي مكة في حجة الأخيرة ندي لاف أجتم شيء لقيت سماحة مفتي المملكة العربية السعودية الأكبر مقبدي مفتي المملكة العربية السعودية الأكبر وعلمها الجليل الأفضل الشيخ محمد بن إبراهيم للسلام عليه وإلى السلام سوى أو قديمة أو لصدر قديمة وما كنت أضع يدي في يدي مفاتي ما بيوا مسي ووا فتسلم تومبا وقلوا حتى قال لي wanda báyìí bá sọ fún mi pé àhàkàn ma àkbára ní àǹkà fúlàn ṣé alladhi kana bi misr qubila al-hajj láwáyá tó ń bẹ ní misr qubila al-hajj before kí àsìkò àjì tó wọlé qultu ma huwa wọ́n ní mo sọ pé kí ni nǹkan náà qal sheikh muhammad ibrahim ni yaqul innaka qulta ala al-minbar ó ló sọ wípé lórí mímbà rí pé yawm al-jumu'ah náà jọ jùmọ̀ pé inna al-qur'ana laysa kalam Allah ipe al-qur'ani kò kí ń sọ̀rọ̀ lọ́hùn wa innama huwa kalamu muhammadin sallallahu alayhi wa sallam ipe ọ̀rọ̀ Muhammad sallallahu alaihi wasallam sheikh hamid al-faki wọ́n ní fakhuyyila li anna al-arda tamidu bi wọ́n ní bí ìgbà tó ṣe pé ilẹ̀ omi báyìí wàtàtàzọ́lù zalzala ta'anifa tí ilẹ̀ dẹ̀ ń nígbà tí mo gbọ́rọ̀ ẹni kẹ́ sọ wípé al-Qur'an kì ọlọ́run ọba pọ̀rọ̀ Muhammad وكان حاضرا بالمجلس فضيلة الشيخ عبد العزيز بن باز المدرس في المعهد العلمي وني بكنا الشيخ عبد العزيز بن باز توجد تيتشا ني almabi العلمي ني riyadh àwọn ني إيجوكو ني أدوتي ìjòkó وني فقال هو أيضاً òun náà wá sọ wípé àti sheikh abdulazim baz náà àwọn náà sọ pé wà á nà kaza àlìkì bẹ́ẹ̀ lèmi náà ṣe gbọ́ o kọ̀tíkọ́lẹ̀ ní fulani aril makara lágbájá ó sọ statement yìí fún mi fazadtu fazadati ardu meidan ilẹ̀ ó ń ṣe kí ó ń fi ìmọ̀ wàzálzálátàn bẹ́ẹ̀ ló ń mì wàkàdà yóò hùmá aláyà mo fẹ́ dákú lámì fàzọ́ àti tòmá kò ṣe nítorí búburú allegation yẹn fahasib nìkan walakin min an takuna hadha aljarima min hadha alfulan bí o bá ti ń ṣe wípé kíru ìwà burúkú yìí ẹ̀sùn burúkú yìí kò ṣe pé àtọ̀dọ̀ lágbájá tí mo mọ̀ ni ó ti wá alladhi kuntu hasinu bi izon ẹni tó ṣe pé mo láàníyàn dáadáa pẹ̀lú ẹ̀ wà á tẹ́kìtì fi ṣe kókàtì alwaqar bákan náà tó ṣe wípé mo rí ìjẹ́ àgbà rẹ̀ mo rí mo rí ìfarabalẹ̀ níbẹ̀ òfin da'wahu nasha salafiyya bákan náà ìpapò náà ń spread salafiyya ma yamna'uhu an yaftariya هذه الفرية القذرة على من كان بمصر ملازما له ملازمة ذلي لا يكاد يفارقه tí wàá parú rọ́yì gbogbo àwọn nǹkan wọn yóò prevent ẹ láti parọ́ irọ́ yìí mọ́ irọ́ burúkú irọ́ irọ́ tó tó tó tó tó dọ̀tí yìí tí wàá pa bẹ́ẹ̀ tó ṣe yí pé nílùú nísọ́ọ̀nì ó ń tẹ̀lé káàkiri tájọ́ ń lọ káàkiri tó pé láyà káàdì ìfọ̀rẹ́ kù wọ́n ní fahirtu ah ìdààmú wa bá mi máza ujibu àdéhìn ṣèṣe kí ni màá fi dáhùn fáwọn àfa méjèèjì ẹni tí mo ti tẹ̀lé káàkiri tàjọ́ mọ́ ń rìn tàjọ́ ń ṣe kí òun ló wá sọ pé àti mo sọ lórí mímbà rí ipe alkùránù ń ṣọ́rọ̀ ọlọ́run ọ̀rọ̀ muhammad sheikh ibrahim sọ bẹ́ẹ̀ ipò sọ fáwọn sheikh mumbaz náà tún ló sọ fáwọn fa akada ani ماذا أجيب عليه الشيخين الجليلين الصادقين فيجب وصول دودو وسألتهما معبئ لوا مجيجي مستثبتا lẹ́ni tó ń try láti confam fa akadal kawul àwọn méjì wá ṣe kí ni wọ́n fi ọ̀rọ̀ yẹn nílẹ̀ kó sọ fáwọn fasaltuhuma wọ́n bèèrè àwọn méjì wọ́n máa dà qala waqa wọ́n máa dà kana waqi'u hadhihi al-kalimati fi nafsaykuma bóun ọ̀rọ̀ tó sọ iṣẹ́ yìí méjèèjì fa àwọn méjì sọ pé laqad istankarnaha kulla istinkar wọ́n la gbàdánù ọkàn wa ọkàn wa tako ní títí tako. وسألنا فلانا أدي لو لبجا السميت منه هذا بأذنك شوف تي أقبو إليه لدويرني لنوري فقال لا ألوم بولني إنما نقل إلي بالتواتر أو يدو مني بالتواتر نكني بالتواتر وقبعوا ينتر وقبعوا فقلنا له أواصف بكم واحدا أخبارك يميلو صفين ọmọ asọ́mọ́ ohun kí lórúkọ wọn faqala kathir wọn làwọn yẹn pọ̀ walam yadhkur wahidan min ulaika al-kathir ọkù dárúkọ yẹ kán nínú àwọn tó pọ̀ yẹn fazdada istinkaruna li hadhihi al-maqala eléyìí ni ó tún jẹ́ kí ìtakò ọ̀rọ̀ yẹn ní kó tún ṣe kìíní kó tún lékún lọ́kàn wa وحملنا الأمر على أن هذا الفلان الناقل ربما لحقه من آثار الشيخوكة ما يذهب به أواو pé Ah, n tó máa ṣẹlẹ̀ ní wípé ìdágbà òun ni ó ń ṣe tá a lè fi excuse ẹ̀ fọkútu lahuma sheikh ahmed al-faqih wa ni mo sọ fún sheikh muhammad ibn ibrahim àti sheikh ah, bombaz inna dafa ari firya alkobira inama yakunu bi xiqariha ọ̀nà tá a lè fi ti ó dọ̀tí ìtàlẹ́fi tì í dànù òní ká fojú yẹpẹrẹ rẹ̀ wà á ti kọ́ ọ̀rẹ́ mufteriha bákan lẹ́ni tó dáadáa pa wáyẹn ká fojú kéde rẹ̀ àwọn àkìlìhà àdáni tó ń gbé káàkiri wà sẹ́yìn kọjá zá àhú àlàáde yóò pàdé ẹ̀sán déédéé rẹ̀ yawma yaqumu an-nas li rabbil alamin wa inna man daydanuhu wa inna man ديدنه طول وقته وحياته في دعوة إلى الإيمان والقرآن والسنة ومن تقوم دعوته ودروسه ومحاضراته وخطبه كلها على القرآن wọ́n ní gbogbo ẹni tó ṣe pé ó bá jẹ́ déédánù rẹ̀ ní tó ń ṣe gbogbo gbanú sẹ̀mí rẹ̀ òun ni ìpèpè lọ síbi imani ìpèpè lọ síbi Quran àti sunna àtẹni ṣe pé ìpèpè rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ rẹ̀ àwọn kútùbà rẹ̀ gbogbo ẹ̀ lórí al-Quran أن يقبل أي إنسان عنده عقل أن تحوم حوله شبهة الشك فضلا عن هذه الفرية الكبرى kò ní gbà kó ṣe wípé nǹkan tí ó ní ṣe pẹ̀lú ṣubhatu shak doubt ni títí kó máa rí fóònù nípa ìwé yẹn báyìí wa hasbi Allahu wa ni'mal wakil ọlọ́run bá ní ó tòun wa ni'mal wakil mandala olùgbàralé thumma laqitu abal fulan sheikh hamdul faqi wọn ni lẹ́yìn mo wá pàdé arákùnrin yìí wa sa'altuhu mo wá béèrè lọ́wọ́ anta naqalta anni li shaykhaini hadhihi al-maqala ṣé wọ́n lọ gbé information báyìí báyìí ń pa mi lọ sún ọ̀dọ̀ àwọn afá méjèèjì faqala na'am níbẹ̀ ni faqultu lahu wọ́n ni mo wá sọ pé asami'taha minni ṣó gbọ́ lẹ́nu mi qala la ní rárá walakinna nuqilat ilayya ṣùgbọ́n wọ́n gbé wá fún mi ni fọ́kútùlá wọ́n sọ fún pé a máa ká na láwùlá àti sàlẹ̀ ní an ha àwùtàn sàní ìsìfàtìkà musliman ṣé nǹkan tó dáa kọ́ ni pé kò bè lọ́ọ̀mì pa nǹkan nígbà tán gbé wá fún ẹ àbí kò tiẹ̀ ṣe nà síyà fún mi bí mùsùlùmí ni ẹ fasakata ó bá dákẹ́ fọ́kútùlá wọ́n sọ fún mi alam akumula laka ilà an rọkìbtù tọ́yìrà lẹ́jùdà ṣé ó ti àtẹlájọ́ tí mo fi wọ pléènì lọ sí Júdà fọkàlà náà wọn bẹ́ẹ̀ ni فقلت له ومع ذلك لم تفاتحني في هذه المقالة السوء حتى جئت تفشي بها الشيخين ó bá mi sọ̀rọ̀ yìí rárá ní ọ̀rọ̀ burúkú yìí tó fi wá di pé kí ni ó wá lẹ́yìn tó lọ sọ fún àwọn àfáà méjèèjì awla laka thumma awla an tastaghfira Allah wa tatuba ilayhi á ah, ní tó yẹ ò ní pé kí ولو بلافر يقول انتما لصدر من هذه القتلة التي لا تنبغي لمسلمين ولا تليق به نبي وتشتكوا الطوف المسلمين ها ولو كنت حريصا على القرآن وتخاف أن يشك في فيه الناس لكان الأجر بك أن تنصحني أو تحضر إلى المسجد أو إلى دار الجماعة وتكون بنصيحتي أنت يقول شيء آه، توبا يكون شجوك كان وين wàtàkáfọ́ yẹn ṣùkà fi nas káwọn èèyàn kí wọ́n mọ̀ ní dákùn pa alukur'an nítorí ẹ̀ kó ṣe òní kó ṣe nà sí àfún yẹn àbí kó wá sí mọ́ṣáláṣí àbí dárul jama'a ah, that is bí bí sẹ́ńtà wọn wàtàkùn bí nasiha tí kò dẹ̀ ṣe nà sí àfún mi lakinnaka lam taf'al shay'an min zalik oṣù kankan bí eléyìí mimma yadullu ala su'iliyyatik tó ń tọ́ka sí ká ní ẹ̀ burúkú ó ń bẹ lára rẹ̀ àwòṣídẹ̀tì raflatic àbóyé ìfọnúfọ́ra rẹ̀ lágbára wàásù bíi aláhu wa nímọ̀ lùwàkì wọ́n ó ṣètò lá anáka tá a máta iṣẹ́ àtàlù kúfùrù àná ó ní mo fi ọlọ́wọ́n bá jẹ́rìí pé ó máa ń máa fẹ́ fẹ́ di kúfùrù nípa mi wà á ní abra ilallahi min dhalik mo dẹ̀ sáde ọlọ́wọ́n bá tàbí mo bọ́ pápọ́ fẹ́ kúrò nǹkan tó ń sọ yẹn lọ sọ́dọ̀ ọlọ́wọ́n bá. وأشهد الله أني آمنت بكتاب الذي أنزله تبيانا لكل شيء وهدى ورحمة وبشر المسلمين إيمانا ذاق قلبي بحمد الله حلاوته وأن من شك بكلمة أو حرف منه فقد برئ من الإسلام وبرئ الإسلام منه وأعوذ بالله من نفسه وقوله ومن الوشاية والوشين So, débi ìparí or he? ṣùgbọ́n nǹkan tí a kàn fi tẹ́lẹ̀ yìí níwọ̀n bá òun náà ni ọ̀rọ̀ àtàsàbòj sheikh bin Baz rahimahullahu ta'ala sheikh Muhammad bin Ibrahim wọ́n try láti verify kìíní tó bó jẹ́ pẹ́ni tí ó gbọ́rọ̀ wá fún wọn àdárúkọ sheikh hamid Faki wọn àdárúkọ afáyà but afọ́ ńlá lẹ́yìn náà jẹ́ tó yẹ kó ọjọ́ súnmọ́ra wọn gan-an eléyìí tí sẹ́kì wọn òfin ní ìfẹ́ ẹ̀sìn nígbà tó sọ pé àwa ìfẹ́ ẹnu a máa ṣẹlẹ̀ nígbà míì tààsùbù ó lè jẹ́ di fulan àwọn ala fulan ìgbárata fún èèyàn kan àbí ìgbárata ìgbésìn yẹn nígbà míì ó lè má jẹ́ kí èèyàn lè lò déédéé tí wọ́n mọ̀ yàn mà tó ṣe pé information tí yẹn kan gbé tí yẹn bá kàn sí gbẹ́ ní ti yẹn á gbé ìpè yẹn ni so issue yìí ni ọ̀rọ̀ tasabbuch min khabari siqa kò ń ṣe nǹkan tó yẹ kó dá wàhálà lẹ̀ rárá láàrin àwọn àfa ó ṣe nǹkan tó yẹ kó dá wàhálà lẹ̀ agbó ọ̀rọ̀ aládìmí tó sọ yìí pé kéèyàn sọ pé aslu fi ziyadati siqa ní at-tawaqquf wọ́n ní eléyìí nǹkan tí ó lọ rárá ni ziyadatu siqa nìyẹn bó wà ní khabaru siqa gangan kí ni tí siqa gangan fúnra ẹ̀ tó mú wá bóun ni wọ́n ṣe tírìtì ẹni so aláàfin fi kọ̀bùrù ìpìlẹ̀ ní pé kọ̀bùrù ni ṣùgbọ́n àwọn kàránù ní ilé wa tí ó ní ká gbà bí ṣe gbọ́n bá bí sheikh muhammad eh, ibrahim ali ṣe gbọ́n ṣe gbọ́ tí àfá tí sheikh hamid al-faqi ò dárúkọ ìlú wọn ṣe gbà lọ́wọ́ nígbà tí ó sọ pé sheikh hamid al-faqi òun ṣe kíni òun fi rinlẹ̀ lórí mímbà yìí wípé alukur'an laysa kalam Allah innama wa kalamu muhammadin sallallahu alayhi wa sallam alukur'an ń sọ̀rọ̀ lọ ọ̀rọ̀ ànábì so bẹ́ẹ̀ náà ni àwọn tán àtúnzi sheikh ali hasan halabi kún pèpè sí wa dátó làdíyàn so ọ̀rọ̀ yẹn ní ìgbọ́ lásán gan-an ó tó kéèyàn gbádà nù bí ṣe gbọ́n bá lè ṣe gbọ́ ọ̀rọ̀ wípé hamidul faqih wípé wọ́n ṣe kí ni wọ́n tẹ́pẹ́ lọ síbi pé kí ni pé Quran ní kò ṣọ̀rọ̀ ọlọ́run wa ṣùgbọ́n gbà mí àwọn nǹkan tó ti ń bẹ láàrin àwọn àfáǹgbà mí ó lè jẹ́ kán gba àwọn nǹkan mí bẹ́ẹ̀ ó lè jẹ́ kán gba àwọn nǹkan mí bẹ́ẹ̀ ni so èèyàn kan gbé kíní wá èèyàn kan gbé kíní wá nísìnyí ọ̀rọ̀ àwọn tó ń parọ́ pápú pé kò sí ọwọ́ adáṣọ àdíyá ni fídíò yìí ní two thousand and five ni mo wò first time tí màá rí fídíò Sheikh Ali Hasan Al-Halabi nìyẹn first time tí màá rí lẹ́yìn yẹn o ni mo pàdé wọn ní hajj ní àmọye ìgbà ṣé àwọn ìjùkó tàmọ́ láwọn ìjùkó pẹ̀lú wọn ní àwọn àsìkò hajj báyìí ṣe ziyara wọn ní fúndùk tí wọ́n bá dé sí. so kí mo fẹ́ kàn mí lẹ́yìn ni pé first time tí màá rí fídíò wọn nìyẹn ní twenty four minutes plus ọba ló invite kankan wá ṣe khutbah ní mọ́ṣáláṣí ọba nípa bọ́m̀bìn tó ṣẹlẹ̀ ní Amman tí àwọn ọmọ kí ni wọ́n ń pè orúkọ ọkùnrin Zarqawi tí wọ́n ṣe wọ́n lè ṣe kúgbọ́ yẹn ní twenty four minutes plus ibẹ̀ ni wọ́n kàn ara ṣe ìṣára sí risalat Amman tó ṣe pé tó ń gbìyànjú àti pèpè sí òun náà ni al peace nínú ìlú nípa pé kìíní yìí ti gbáwájú ń ìpèpè síbi nǹkan yìí just be um, few words kútbà tó ṣe lókè tá a bá wo kútbà tí yàn ṣe bí twenty four minutes plus ní pé pé nǹkan tó ní pé nǹkan fi sọ́ọ̀nì is less than a minute àwọn tí wọ́n wá gbé kíní ẹ̀ jáde làwọn ọmọ sàhábù ni wọ́n gbé sáìtì wọn lè ní ti wò ó nígbà yìí sọ̀rọ̀ tí mo sọ ń sìn ọ̀rọ̀ two thousand and five for the other watch so sáìtì wọn mo ti wò ó so kò jù gbà tí wàhálà abúlásán mari bí nǹkan kan wá bẹ̀rẹ̀ lórí pé alábíyí fẹ́ ní kíní lóhun gbà pé mọ̀tẹ́jì ni so lórí pé àwọn agbé kíní sọ pé alábíyí ó ní rìfárá tó àmọ́ ni gbà tí mo kọ́kọ́ rí mo kọ́kọ́ rẹ́ ẹ̀yìn náà mo tẹ́ bá gbà pé alábíyí ó kéré sí ni ó ń pèsè sí wádá tó làdíyá torí pé ìfárá tó àmọ́ ni kọ́ńté wádá tó làdíyá ni definitely èyí tẹ́ gbé fídíò yẹn jáde náà ó yẹ ká ṣèdájọ́ lórí yín ni ipe ẹ promote nǹkan tí ó ń pèpè sí wádá tó làdíyà ni ó lè yẹ kẹ́ ẹ túbá lórí ẹ̀yìn ṣe ń tẹ́lẹ̀ fi mú alábíbí tó ibú alábíbí kò mọ dítèzì tó ń bẹ́ńbẹ́ ó kàn mọ̀ pé kìíní o nǹkan tí tí ó sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ àmì náà kí la fẹ́ lòdì eléyìí bó ni pé àwọn àkùbárù míì tí àwọn míì tí a sọ pé sí náà ó lè jẹ́ sí kọ́ọ̀tù ń tutọ́ ṣùgbọ́n àwa ìfẹ́nú tààsù nígbà míì rẹ̀ nìsíyàn nígbà míì àlàájàlà ó lè mú wọn opportunity tí wọ́n fi information fún wa ilé kò sẹ́ni tí ò lè ṣẹlẹ̀ sí kò sí ẹni tí ò lè ṣẹlẹ̀ sí láti fún so tó máa sọ àtàfàbùt àti mọ́rọ̀ ṣéèkì mọ́nà òfèmí wa so báwo ra àwọn àpá yòókù náà bá kan náà àtàṣe kọ̀rọ̀ bí takọ̀rọ̀ wọn náà àwọn náà gba àtàfàbùt ṣùgbọ́n àwọn ti ní fílíìnì ipe alábí ń gbọ́rọ̀ àwọn dànù ní information tó ń táwọn sọ ń gbà dànù ó ti nísìn nípa ìtàn sọ ń pa tiẹ̀ ní kó sọ bá àbí ìtàn ló tí wọ́n sọ ń pa àwọn ẹni tó ń dìfẹ́ǹdì ní ó ń gbà nǹkan ẹ̀ dànù ní nítorí wípé ó fẹ́ gbòdòdó dànù ní. sọ ìṣù yẹn kò ń sọ̀rọ̀ pé ṣe ẹ̀ka ṣe tàfábùtù kò ẹ̀ka ṣe tàfábùtù ìyẹn gan kọ́ ní ìṣù láàrin wọn ní tó jẹ́ ìṣù láàrin wọn ni wípé ókè wọ́n ti rí lẹ́yìn tó ṣe pé ó fẹ́ gbọ́ọ̀rọ̀ kan bá sọ ń pa àwọn èèyàn kan dànù ni àbọ̀rọ̀ kan bá sọ ń pa ara rẹ̀ ó fẹ́ gbà dànù so ìyẹn ni ó yẹ kí kọ́lìbẹ̀ yìí ní kálí understand sọ̀rọ̀ ń lọ ṣe nǹkan àwọn kábàrù sí kọ̀ ẹ̀kọ́ gba kábàrù sí kọ́ ni ìyẹn ò correct bọ́ọ̀lù yẹn máa ṣe jẹ́ pọ́n nínú ẹ̀mí hadith ni tí ó sọ pé kí àwọn gba kábàrù sí kọ́ dànù ìgbà tí ó kì í ṣe àwọn mọ̀tẹ́sílà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn Mu'tazila ní níbi ọ̀rọ̀ tó bá jẹ́ bí ọ̀rọ̀ fìkìyàtì ni àwọn ènìyàn lò hadithi náà so ibi tí wọ́n ti ń gbọ́ ọ̀rọ̀ dànù òun náà ni tó bá ní ṣe pẹ̀lú nǹkan àkídà nǹkan kan bára wọn ni wọ́n sọ fáwọn ń bá àwọn àkbárò àhádì àbí nǹkan kan dànù ní àzùkọ́ jẹ́ mutawatir àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so bó wà lẹ́yìn tó ṣe tó pẹ̀rẹ̀ ní sáláfí súnmí ní agbákabárò sí kọ́ dànù ṣùgbọ́n nígbà tí yẹn bá ní ṣak gẹ́gẹ́ bí ṣégun mùsùlùmí rahmanullah ta'ala ṣe sọ ó ní ṣak kùnpa nǹkan tó ṣe pé wọ́n mú wá ní ìyẹn lè béèrè láti lè kọ̀nfàmù nǹkan ó kẹ́ ẹni yìí sìn ó mọ̀ ọ́ lẹ́ni tó ṣe pé wà reliable tó wà trustworthy kò mọ́ lóní pàtì ní nǹkan tó kọ́ ẹ̀sùn so tẹ́lẹ̀ máa mú information wá ní ẹ̀rí kó ju nǹkan tó wà lọ́wọ́ ti ẹlẹ́ kó ju ẹ̀ kó gbà sí nípa ìdájọ́ àti ìyẹ̀tàfà bàtì ẹ̀dá tó gbàṣẹ sọ̀rọ̀ yòówù kì í ṣe bí àwọn míì ṣe ń gbọ́ yé ìdáhùn kan kọ kalẹ̀ tí wọ́n fi fáyà alábí láti lè fi downgrade ẹ̀mí sọ àwọn nǹkan yòówù rí bẹ́ẹ̀ torí pé àwọn tó ń sọ ń sìn náà ni ó padà ṣẹlẹ̀ sáwọn náà ó padà ṣẹlẹ̀ sáwọn náà bá a ṣe padà máa ṣe ní àlàyé sọ̀rọ̀ kábàbù tí kọ̀ òun kọ́ ni nísìnyí àwọn tẹ́ ń sọ lápèjúwe nísìnyí Ali Hasan al-Halabi kò rí uh, Abul Hasan al-Maridi kò rí ní oníbídíà ṣóun nìkan ni orí lóníbídíà tó fi jẹ́ pé òun nìkan la máa gbógun tì Abul Hasan al-Maridi kí ni position Sheikh Fawzan lórí ẹ̀ kí ni position Sheikh Abbad lórí ẹ̀ kí ni position position ali sheikh lórí ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àfáà súnnà tí ẹ̀yìn náà gbà iṣẹ́ kọ̀rọ̀ bí gan fúnra wọn gbà tó ṣiṣẹ́ kọ̀rọ̀ bí máa fọ́ọ̀sì àwọn àfáì láti pe àbúlásà nínú òtẹ́jú rẹ̀ so kò sí wọn à lè ṣe wọn à lè ṣe torí báwọn àfáì yóò ti ẹ̀rìn sí ìlànà titun ọ̀rìn sí láì wọn ní ní tó jẹ́ kálábímọ̀ gótù tó ń gótù yìí torí pé wọ́n jọ ń ṣe pẹ̀lú àwọn ṣe kọ̀rọ̀ bí tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ni wọ́n jọ ń kóra wọn káàkiri wọn àwọn àfá ilé yìí tí wọ́n mara pẹ̀lú ṣe rọ̀ ìgbà kálukú dó láyé títí ẹ̀ so ṣé wọ́n fọ́ sí wọn pé ó kẹgbọ́rọ̀ rẹ nìyá àzùn kẹrì ẹ̀ńtà lè rí tàbá lè múlà ńlẹ̀ dímọ́ ni àwọn àfá tata kò sí ìtorí àbúlá ni náà mi jágbọ́ yìí dáadáa ìlú òjìfẹ́ ń da àbúlá hasan bọ̀tí tá ni wípé àwọn àfá tó ṣe pé ẹlòmíín ẹlòmí ni wọ́n ṣékọ̀rọ̀ bí lè jùlọ lọ́jọ́ orí bí ọdún kan ọdún méjì ní ṣùgbọ́n tíṣà ló tún jẹ́ fún ṣékọ̀rọ̀ bí so wọn rí nǹkan ṣékọ̀rọ̀ bí rí wọn àbẹ̀ torí ẹ̀ ju position wọn lẹ gbogbo tí lọ́ọ́ ṣékọ̀rọ̀ bí kọ́ lórí abúlásán ní kò mú bu ṣe kàbáàdì báyìí láti ṣe kíni láti rí abúlásán náà kíni onísùnà wọ́n dúró lórí kíni lórí mọ́kì fún wọn láàmì ẹni tí ò bá gbòdodo báyìí ìṣòro ẹ̀ká bàbá rẹ̀ wọ́n wọ̀n ní bàdá àwọn torí ọmọ tí ó lè bí ṣèkíyàn kan sọ kẹ́ eh, kò sí ẹ̀ka tí wọ́n lè ṣe kiri ní àá ojú bí ẹ̀yin ṣe ń wò ń lọ ṣé ti ẹni sìn kálukú náà mọ̀ bó ṣe máa ń ṣe àwọn nǹkan ní ìtàn ṣe ń gbà mí so bẹ́ẹ̀ ni Sheikh Fawzan tábà àwọn ìṣàkùlù wẹ́ni látòjú ẹ̀sìn bálábí ògbọ̀pọ̀ ní bídíà ni ṣé Sheikh Abadi rí ló ní bídíà òní wọ́n welcome in 2017 wọ́n fún láyè kó tún ṣe lecture wọ́n tún sìn ilé bí ọkọ̀ wọ́n tún jọ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ̀ẹ́n ṣé gàbádù kí ń ká kíní wọ́n ń ká kíní ẹni tí ó tẹ̀lé àbú ìsàkùlùwé ni wá tó ṣe kó ń jọ́ kí n tó ń lọ láàrin àbú ìsàkùlùwé náà àti ṣé gàbádù ní ìgbà tó pòsì àwọn nǹkan wọ̀nyẹn ṣé gàbádù kọ ọ̀rọ̀ lórí rẹ̀ ní tó ń ṣe rọ́dù lórí pé ó sọ báyìí báyìí báyìí tí mo sọ lélẹ̀ yìí ó sọ báyìí báyìí báyìí tó ń kó about ten or eleven points wá tó ṣe pé ènìyàn ti gbé gbági pé n tó sọ báyìí làwọn sọ wọn ẹni kò ń ka kàǹkà tí rẹ láyẹ̀kra láyẹ̀kra ó dẹ̀ mọ̀ á kàǹkà tí ẹni tó tẹ̀lé àfa wá yóò pé ó kàǹkà tẹ́niyẹn sọ ṣùgbọ́n ní tìǹà pẹ̀lú pé kíni ìpè mùtẹ́dì òun ni Abu Ishaq ìròyìn wọ́n ní ìtìná pẹ̀lú bẹ́ẹ̀ ni mufti ò rí pé mùtẹ́dì ni sheik wazan ò pé ní mùtẹ́dì ṣọ àwọn kan lè rí bẹ́ẹ̀ ni ó ti ní sìn ó wà ìtẹ́tù sí ra ìwọ̀n yìí níbi tí pìtì lè wà ní ṣùgbọ́n lọ àbúdà tó jẹ́ àfúlánán ilẹ̀ tó jẹ́ àfúlánán fasa ọba jẹ́ òkà man anta tá ṣe ìzáàmù àwọn èèyàn kan gbọ́dọ̀ ṣe kìnínní alhassan alhassan ṣe ó nìkan ní o bàbá àwíṣà àkùlùwé ni almaghrawi sheikh abdulmusin abadi ni wọ́n rẹ̀kọ́mẹ́ndì ẹ̀ fáwọn àwọn èèyàn pè wọ́n láti maghribu ni wọ́n ah, báyìí ẹ máa àtẹ́ndì kìíní ẹ̀ ni sọ ọmọ àwọn afáàgbà tí wọ́n rẹ̀ nìyá àsùn tẹ́lẹ̀ bẹ́ẹ̀ wá ní àwọn èèyàn kọ̀ọ̀kan ní ìtẹ̀ ń darúkọ nísìnyí ọlọ́run mi ti rẹ̀ pé sheikh rọ̀bí nìyí táwọn àdálà táwọn mi ó gbà àwọn tó ń pè ní sọ̀rọ̀ áfíkọ̀ lónìí sì ṣe àkọ́bí ń dìfẹ́ǹdì wọn bẹ́ẹ̀ ni Sheikh Muhammad ni wọ́n ń fàyà wọn lè ṣe tàbí òkú ọ̀rọ̀ wọn ni. ilé insha Allah tó máa padà sọ̀rọ̀ lórí eléyìí kí abàmọ́ ń bíbà yìí. torí pé àwọn nǹkan ẹ̀yẹ kan fẹ́ fi dá wàhálà lẹ̀ láwùjọ wa á ní ìdí ẹ̀ bó tilẹ̀ wù kó mọ́. ẹ lè gbé ìròyìn Sheikh Rabi nìkẹ́ impose láwọn èèyàn lórí pínpín gbọ́dọ̀ mọ́ sọ yẹn Sheikh kò impose irú ààyè lórí àwọn àfáà tọ́jọ́ ń gbénú ìlú wọ́n ìtafẹ́ tàǹtà tàfẹ́ gbé gbogbo àwọn nǹkan tàfẹ́ ìmpọ́tù ẹ̀ wá sí àwùjọ títí wa láti da àwùjọ wa rú bọ́n ṣe da àwùjọ rẹ̀ lárúbáwá rú yìí tí gbogbo nǹkan ò lójútùú ẹjá pa ọlọ́run bá pẹ̀lú ohun tá à ń ṣe yìí ẹjá pa ọlọ́run lára àwọn ọ̀dọ́ tó ń bẹ wájú wa ní ọlọ́run bá kó ṣàánú wa ni inṣàlá àtúmọ̀ sọ ọ̀rọ̀ lórí eléyìí ká dúró ní ààyè yìí وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم So if they believe in the same as you believe in, then they have been rightly guided. But if they turn away, they are only in dissension, and Allah will be sufficient for you against them. And He is the hearing, the knowing.